ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ àlàáfíà ilẹ̀ tó mọ́ yín lónìí ó mọ́ yín síre ó mọ́ yín sáyọ̀ ó mọ́ yín sí àlàáfíà bàbá ọ̀rọ̀ kí ìbùkún ojú rere àti àánú ọlọ́run kó darapọ̀ máa yé yín nígbà gbogbo kí ojú máa tò ní kó tan ìmọ́lẹ̀ sí gbogbo ibi tí òkùnkùn wà tí òkùnkùn sì ti ń jà lórí ayé yín kí ìmọ́lẹ̀ tòní kó tan ìmọ́lẹ̀ sí gbogbo ibikíbi tí ogun farasin tí ogun farapamọ́ sí nínú ayé yín kí ìmọ́lẹ̀ tòní kó jẹ́ kí ilẹ̀ mọ́ bá àwọn afọkùnkùn ṣèkà kó sì jẹ́ kí wọ́n di ẹni yẹ̀yẹ́ lórí ọ̀rọ̀ ayé yín lórí ìdílé yín kí ìmọ́lẹ̀ tó mọ́ lónìí kó tú sí òwò gbogbo àwọn òtáfà sókè fi odó borí tó wà láyìíká yín kí ojú bá lè ti èṣù àti àwọn ogun rẹ̀ kí ìrẹ gẹ́gẹ́ bí àyànfẹ́ Ọlọ́run sì di ẹni ìmọ́lẹ̀ alábòkùn fún àpẹẹrẹ fún àwọn ẹlòmíràn àti ẹ̀rí ìgbàgbọ́ fún ìran yìí ògo ni fún ọlọ́run tó tún mú kí ìmọ́lẹ̀ tòní bá wa láyé láàyè láyọ̀ àti lálàáfíà tirẹ̀ ni ọlá tirẹ̀ ni ìyìn tirẹ̀ ni ògo tirẹ̀ ni agbára láé àti láéláé àmín ẹ káàbọ̀ sí ọjọ́ tuntun mìíràn lónìí ọjọ́ ayọ̀ tọ́lọ́run tó fún wa bíbélì wípé èyí ni ọjọ́ tí olúwa ti dá àwa yóò máa yọ̀ inú wa yóò sì máa dùn nínú rẹ̀ a ti ń gbàdúrà bọ̀ láti inú ìwé orin dáfídì orin kìnní ẹsẹ̀ ìkíní náà sì la wà níbẹ̀ apá kẹta àkàwé tí ẹsẹ̀ ìkíní ṣe òun la wà lónìí ẹ mú gbà wípé oríṣi àpẹẹrẹ mẹ́ta tí ọmọ Ọlọ́run ò gbọ́dọ̀ darapọ̀ mọ́ àpẹẹrẹ ibùdó mẹ́ta ènìyàn oríṣi mẹ́ta ẹgbẹ́ oríṣi mẹ́ta tí ọmọ Ọlọ́run ò gbọ́dọ̀ farahàn níbẹ̀ òun ni ẹsẹ̀ kìíní sọ nípa rẹ̀ ó wí ayọ̀ ń bẹ fún ẹni náà tí kò gba ìmọ̀ràn àwọn ènìyàn burúkú àpẹẹrẹ apákẹ́niá irú ẹgbẹ́ nìyẹn ẹgbẹ́ àwọn ènìyàn burúkú hmm. ó tún ní ayọ̀ ń bẹ fún ẹni náà tí kò bá àwọn ẹlẹ́ṣẹ̀ rìn àpẹẹrẹ ẹgbẹ́ mìíràn tún nìyẹn ẹgbẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ ẹgbẹ́ àwọn tí ò ní ìbẹ̀rù ọlọ́run ẹgbẹ́ àwọn tí kò gbàgbọ́ ó tún ní ayọ̀ ń bẹ fún ẹni náà tí kò sì bá àwọn ẹlẹ́gàn kẹ́gbẹ́ tí kò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn ibùjókòó àwọn ẹlẹ́gàn pọ̀ káàkiri ibùjókòó àwọn ẹlẹ́gàn pọ̀ láyìíká ọ̀pọ̀lọpọ̀ ibùjókòó àwọn ẹlẹ́gàn ní àwọn ọ̀rọ̀ ẹ̀gàn ọ̀rọ̀ ìṣáàtà ọ̀rọ̀ ìbàjẹ́ ọ̀rọ̀ ìbánijẹ́ àti àwọn ọ̀rọ̀ tí ò mú inú Ọlọ́run dùn ti máa ń jáde ibikíbi tí àwọn ẹlẹ́gàn bá kóra wọn jókòó sí wọn ò kì í rí ohun tó dá nínú ayé ẹlòmíràn gbogbo ẹni tó bá kọjá níwájú wọn ló máa gba tiẹ̀ torí onírúurú èdè èrò àti ọ̀rọ̀ ló máa ń ti ẹ̀dọ̀ wọn jáde ibùjókòó àwọn ẹlẹ́gàn kì í ṣe ibi tó yẹ ọmọ ọlọ́run ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́gàn ni wọn ò mọ ọlọ́run ìgbé ayé wọn kò fi hàn pé wọ́n mọ ọlọ́run ohun tí wọ́n gbé ṣe kò fi hàn pé wọ́n mọ ọlọ́run ìrìn wọn kò fi hàn pé wọ́n mọ Ọlọ́run ọ̀rọ̀ ẹnu wọn kò fi hàn pé wọ́n mọ Ọlọ́run ìpéjọpọ̀ wọn kò fi hàn pé wọ́n mọ Ọlọ́run nítorí náà àwọn aláìwà bí Ọlọ́run la lè pè wọ́n Bíbélì sọ pé ayọ̀ ń bẹ fún ọmọ Ọlọ́run tó bá kọ̀ láti jókòó láti kẹ́gbẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́gàn àwọn ẹlẹ́gàn wọ̀nyí àwọn tí ò tí ò mọ ọlọ́run ni wọ́n tó jẹ́ wípé ọlọ́run pàápàá ohun ẹ̀gàn ló jẹ́ níwájú tiwọn irú ẹni tí àwọn ẹlẹ́gàn jẹ́ nìyẹn torí náà la ṣe kìlọ̀ fún àwa àyànfẹ́ pé bí ẹnikẹ́ni bá ń fẹ́ láti ní ayọ̀ lọ́dọ̀ ọlọ́run tó bá ń fẹ́ láti di alábùkún fún bí ẹnikẹ́ni bá ń fẹ́ kí olúwa kó fún òun irú ẹni bẹ́ẹ̀ ní láti yàgàn yàgò pátápátá ní ìpéjọpọ̀ àwọn ẹlẹ́gàn ó ní láti yàgò pátápátá fún ìjọpéjọpọ̀ wọn bó ti gbọ́ mi lówùúrọ̀ yìí gbogbo ibi tá a ti kóra jọ láti gàn ọ́ gbogbo àwọn tó rí ọ tán tí wọ́n sọ ọ̀rọ̀ rẹ di ọ̀rọ̀ ẹ̀gàn tí wọ́n fi ọ̀rọ̀ rẹ pa òwe tí wọ́n fi ọ́ ṣe ẹ̀yẹ gbogbo àwọn tó péjọpọ̀ tí wọ́n rí àbùkù ayé rẹ tí wọ́n fi àbùkù rẹ gàn ọ́ tí wọ́n fi àbùkù yẹ àbùkù rẹ ròyìn ẹ káàkiri tí wọ́n fi àbùkù yẹ tí wọ́n lọ fi ń ba orúkọ rẹ jẹ́ káàkiri ha lórúkọ Jésù Kristi gẹ́gẹ́ bí a ti kọ ìwé rẹ̀ pé abanijẹ́ abanijẹ́ lọ́jọ́ tí wọ́n bá dẹ́kun àti banijẹ́ ni a ó bà ọ́ jẹ́ kalẹ̀ lórúkọ Jésù Kristi ọ̀run kó dìde lónìí agbára ọlọ́run ọ̀gágun kó dìde nígbà tirẹ̀ kó bà wọ́n jẹ́ kalẹ̀ gbogbo àwọn tó ń ṣe ìbàjẹ́ rẹ káàkiri gbogbo àwọn tó kóra wọn jọ láti ṣèbàjẹ́ iṣẹ́ ọwọ́ rẹ gbogbo àwọn tó kóra jọ láti ṣèbàjẹ́ ìṣerere rẹ gbogbo àwọn tó kóra jọ láti ṣèbàjẹ́ ìdílé rẹ gbogbo àwọn tó kóra jọ láti ṣèbàjẹ́ ohun rere tọ́lọ́run ti ọwọ́ rẹ ṣe à ní orúkọ Jésù Kristi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó pa á láṣẹ olú Ọlọ́run ọ̀gá kò kó bà wá jẹ́ kalẹ̀ gbogbo bí tán ti ṣe bàjẹ́ rẹ dé pé kó mọ́ bá rọ kó mọ́ bá níyì mọ́ kó mọ́ bá lẹ́pọ̀n mọ́ kó mọ́ bá lẹ́yẹ mọ́ lórúkọ Jésù Kristi olúwa kó dìde olúwa kó dìde olúwa kó dìde lónìí kó tan ìmọ́lẹ̀ iṣẹ́ rere kó jáde gbogbo bẹ́ẹ̀ àti jù bẹ́ẹ̀ lọ lórúkọ Jésù gbogbo àwọn tó ní wípé iṣẹ́ ẹ̀gàn níṣẹ́ rẹ gbogbo àwọn tó wípé iṣẹ́ ìtìjú níṣẹ́ rẹ gbogbo àwọn tó tó ń fi ọ̀rọ̀ ìṣáta ọ̀rọ̀ ìtìjú ọ̀rọ̀ ẹ̀gàn bá iṣẹ́ rere rẹ jẹ́ lónìí a bà wọ́n jẹ́ a sì pa wọ́n lẹ́nu mọ́ lórúkọ Jésù Kristi bó bá jẹ́ pé Sáńbálátì àti Tòbáyà tí wọ́n fi Nehemiah ṣe ẹ̀yẹ pé odi tó ń kọ́ bí ẹyẹ lẹ́ǹgà bàbà lè yóò wọlé rẹ̀ bó bá jẹ́ kí wọ́n gba ìtìjú kẹ́yìn gbogbo àwọn tó ń ṣe bàjẹ́ rẹ̀ gbogbo àwọn tó ń ṣe bàjẹ́ ìdílé rẹ̀ gbogbo àwọn tó ń ṣe bàjẹ́ ọmọ rẹ̀ gbogbo àwọn tó ń ṣe bàjẹ́ àwọn aya tàbọ́kọ rẹ̀ gbogbo àwọn tó ń ṣe bàjẹ́ iṣẹ́ ọwọ́ rẹ̀ gbogbo àwọn tó ń ṣe bàjẹ́ ìrìn àjò rẹ̀ gbogbo àwọn tó ń tojú bí ọ̀rẹ́ nígbà tán bá rí ọ ṣùgbọ́n tán tó kẹ̀yìn sí wọn tán tí wọ́n ń ṣe bàjẹ́ rẹ̀ tí wọ́n ń ṣe lára rẹ̀ tí wọ́n wá ìṣubú rẹ̀ ní orúkọ Jésù Kristi lónìí Olúwa kó dojú tì gbogbo bí tó bá ti kóra jọ ìtìjú ló máa tú wọn ká gbogbo àwọn tó bá fọwọ́sowọ́pọ̀ láti ṣe bàjẹ́ fún ọ nínú ọdún yìí nínú ọ̀sẹ̀ yìí nínú oṣù yìí lórúkọ Jésù Kristi láti òní lọ Olúwa kó tú wọn ká ìtìjú kó tú wọn ká ẹ̀gàn tó tú wọn ká àbùkù kó tún wọn ká yẹ̀yẹ́ kó tún wọn ká ohun rere gbogbo tí wọn ò rò tí kò lè ṣẹlẹ̀ nínú ayé rẹ kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ láti inú ayé rẹ lọ́dún ìwà gbọ́ròyìn ayọ̀ lórí ayé àwọn ọmọ rẹ lọ́dún ìwà gbọ́ròyìn ayọ̀ gbogbo àwọn tó láwọn ti ṣe ọ́ pa tí wọ́n láwọn ti fọ̀rọ̀ ẹnu wọn ṣe ọ́ pa tí wọ́n ti fọ̀rọ̀ ẹ̀gàn ṣe ayé rẹ pa tí wọ́n ti fọ̀rọ̀ ẹ̀gàn ṣe àwọn ọmọ rẹ pa ní orúkọ Jésù Kristi lónìí Olúwa kó dìde kó bà iṣẹ́ ọwọ́ wọn jẹ́ kó bà agbára wọn jẹ́ kó bà ète wọn jẹ́ kó bà èrò wọn jẹ́ kó bà ìpinnu wọn jẹ́ kó sì sọ ọ́ di aṣẹ́gun wọn lórí lọ́dún yìí wọ́n á rí ìṣeré rẹ wọ́n á rí ẹ̀yẹ rẹ wọ́n á rí ìṣeré àwọn ọmọ rẹ wọ́n á rí ẹ̀yẹ àwọn ọmọ rẹ ògo Ọlọ́run yóò farahàn ojú yóò ti Sátánì òní yóò rọ̀ ọ́ lọ́rùn wàá ní ìkórè ayọ̀ wàá sì ra àánú gbà bẹ́ẹ̀ ló máa rí ògo ní fọlọ́run lókè jésù olúwa tó gbàlà wa àmín. orúkọ tèmi ni moses ayando ayọ̀ ọlọ́run kó máa bá yín gbé ẹ ti borí ẹ̀gàn àti ẹlẹ́gàn lórúkọ jésù kristi àmín.